أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا واختلفوا من بعد ما جاءهم جاءهم البينات وأولئك لهم عذاب عظيم أعوذ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ọlọ́run ọba yìí ṣe pé òun ló ní ọpẹ́. oore tí ọlọ́run ṣe fún èmi àti ẹ̀yin tó ga jù òun náà ni pé ọlọ́run ṣe wá ní mùsùlùmí adúpẹ́ pé ọlọ́run ṣe nìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí má ọlọ́run má jẹ́ ó sí ẹnìkọ̀ọ̀kan wa àwọn tí wọ́n ṣáájú lọ àdúrà wọn ni pé tawaffana mùsùlùmí wa alhiqna bis-salihin àwa náà ṣe àdúrà bẹ́ẹ̀ ọlọ́run kó pa wá ní mùsùlùmí ìjọ tó ọba ní kí àwọn ẹni eré kí wọ́n máa wọnú àlìjánnà kọ́lọ́kọ́ ka ìní àtẹ̀yìn náà mọ́ wọn. lẹ́yìn wá gbà náà àwọn àfáà ká tún máa dúpẹ́ àlàní mọ́tìlẹ̀ àmì ìyẹn ni pé ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ lágbègbè wa tá a wà yìí tí ò bá sí fọkàn balẹ̀ ń bẹ ni tó jẹ́ pé ilà yìí ló ní bẹ lágbègbè wa tá a wà yìí a ní lè jókòó báyìí àbẹ̀lọ́run kọ́lọ́ mọ́ yọ fọkànbalẹ̀ ní agbègbè yìí. gbogbo àwọn ààyè tí ó ní ìfọkànbalẹ̀ kọ́lọ́ kó bá fi ìfọkànbalẹ̀ sílẹ̀. ẹlẹ́ẹ̀kẹta táwọn afáàní agbọ́dọ̀ máa dúpẹ́ òun náà ni ní mọ́tòlẹ̀ àáfíà ìdẹ̀kùn pé ọlọ́run ṣe àlàáfíà fún wa gbogbo àwọn tá a wà ní ìta àbálá àlàáfíà a lè jókòó síbí èmi tí wọ́n wá bá wa sọ̀rọ̀ àlàáfíà lèyàn fi ń sọ̀rọ̀ ẹ̀yin náà tẹ wá gbọ́rọ̀ àlàáfíà lèyàn fi ń gbọ́rọ̀ ọ̀bẹ àlàáfíà ti bẹ lára ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́n kó má gbà á kí ọlọ́run ọba kọ́dún sàlékún àlàáfíà fún ẹnì kọ̀ọ̀kan wa àwọn èèyàn kan wá ń bẹ lọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí pé kọ́lọ́run fáwọn lálàáfíà àbẹ̀lọ́run kọ́lọ́run kò fún wọn ní àlàáfíà lẹ́yìn wá ìgbà náà abẹ́lọ́hún lórí ìjókòó àti àjókòó yìí ọlọ́run ọba ló sọ dìrọ̀rùn pé gbogbo wa ò ní jókòó síbí tí ọlọ́run ọba ọba sọ dìrọ̀rùn ni àwa tá a gbé tó kalẹ̀ bó ti wù wá nìyẹn so yuridu al-mar'u an yutaqinahu wàyábà lọ́hùn ilá máa àrọ́dà ọmọ ènìyàn kò sẹ́ni náà tí èyí à prógrámù lẹ̀ tí ó sọ wípé nítorí ohun tó ń fẹ́ ṣe nìyí ṣùgbọ́n ọlọ́run ọba ìjọba fẹ́ ni máa jẹ́ ó ṣẹlẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé prógrámù wa yìí ọlọ́run ọba fẹ́ ẹ ó sì jẹ́ kó ṣẹlẹ̀ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ kí ọlọ́run ọba kí ó jẹ́ kí á rí ẹ̀san látọ̀dọ̀ ọlọ́run látara prógrámù náà nítorí àsìkò ó lágbára díẹ̀ fifty minutes náà náà fún mi so kí ìsìlẹ̀ bá gé pépépé òkú sí nǹkan tẹ́lẹ̀ kankan wọ́n ò tí ì gbọ́ rí ṣùgbọ́n a tún fẹ́ ká tún gbọ́ lágbọ́ tún gbọ́ sí i ọlọ́run kó yé wa bí a gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. tẹ̀síìrì òun náà ni wọ́n pe wáàsí wa ti tò ní èyí tó jẹ́ wípé a mú àwọn àyà kan nínú alukur'ani kẹrì láti inú sórọ́tú Ali Imran kùránì ẹlẹ́ẹ̀kẹta. E wọ́n wá mú láti bí àyà one hundred and two ọgọ́rùn-ún kan àti méjì wọ́n wá fẹ́ kí n ṣe tẹ̀síìrì náà di ọgọ́rùn-ún kan àti márùn-ún one hundred and five àwọn afáwa tí wọ́n kọ́kọ́ ka Kùránì fún wa wọ́n ti ka àwọn àyátì fún wa ẹnu kí a máa ṣe tẹ̀síìlì lọ òun náà ni ó kù torí pé èèyàn gbọ́dọ̀ máa waste time àsìkò ó wà very very important ẹlòmíì tí a bá ní kọ́ wá sọ̀rọ̀ nọ́ọ̀sì tí ó jà ẹgbẹgbẹ̀rún nọ́ọ̀sì ni ó jà sọ thirty minutes yóò ti lọ yóò tún wọ́n sọ àwọn ọ̀rọ̀ rẹ́rùn mí náà tí ó tún nítumọ̀ mùsùlùmí ló gbọ́dọ̀ máa bá a ti manage àsìkò torí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ ọ̀pọ̀ gan-an ṣùgbọ́n àti wọn ṣe ìtọ́ba wa very very important so that káwọn yóò lè bá a géèmì dáadáa so aya one hundred and two olórí gbé bàbá máa túmọ̀ ẹ̀ lọ mo kí gbogbo àwa tá à ń ṣètò ọlọ́mọṣẹ́ ìbáṣẹ́ nìkankan wálé san dáadáa um, gbogbo ẹ̀yin bàbá wa gbogbo yín ni mo kí ọlọ́mọṣẹ́ ìbáṣẹ́ ní san dáadáa um, gbogbo àwọn tán jẹ́ àwọn afáàtọ̀ wa ń bí gbogbo yín náà ni mo kí ọlọ́mọṣẹ́ ìbáṣẹ́ ní san dáadáa um, gbogbo adáta wa gbọ́ wá sí gbogbo yín mo kí ọlọ́mọṣẹ́ ìbáṣẹ́ wọn san dáadáa nítorí torí ẹ̀ wá ìbáàdà ni bá ti ń kírun tá ń gbáwèé ìbáàdà ni táwọn abẹ́ lọ́bí kọ́lọ́n kó gba ìbáàdà náà lọ́wọ́ wa ìjókòó wa ìkọ́lọ́n kó gba ní ìbáàdà lọ́wọ́ wa kó jẹ́ ká rí ọ̀nà ọlọ́run bá pẹ̀lú ẹ̀ kó jẹ́ ká lè jẹ́ náà wa ó fi ga sí i la hawla wala quwwata illa billahi ọ̀bẹ. so ayé alákọ̀ọ́kọ́ one hundred and two ọlọ́ni yá ayọ̀ alladhina amanu. yá ayyuha alladhina amanu. ọlọ́ni mo pe ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ ẹni tó ti nígbàgbọ́ ọlọ́run ọba pè àwọn tí wọ́n ti ní ìgbàgbọ́ àwọn olọ́run ọba ló ń pè ní pé àwọn tó ti di mùsùlùmí alẹ́dínà kọ́ni asilamu lillahi àwọn tó bá ti di mùsùlùmí àwọn ni wọ́n ń pè ní ẹni tó ti nígbàgbọ́ so ẹni tí ọba tí ì di mùsùlùmí òun ò tí ì di ẹni tó ti nígbàgbọ́ yẹlẹ bí jẹ́ pé tọ́lá ọba bá fẹ́ máa ṣàlàyé àwọn nǹkan kan lẹ́yìn ya ayọ́ alẹ́dínà àmàlù yọ́ọ́ máa jẹ́ wípé ntọ́lá ọba fẹ́ sábà máa ṣàlàyé bẹ́ẹ̀ a máa jẹ́ pé nǹkan tá a fi kún ìgbàgbọ́ wa tí ó fi lè pèsè dáadáa tí ó fi lè kún dáadáa ni máa sábà wá lẹ́yìn ya ayọ̀ lẹ́dínà àmọ́ ọlọ́run máa sọ pé ya ayọ̀ anas so ya ayọ̀ anas ẹ̀yin ènìyàn ó lè ṣeéṣe kọ́ yẹ pé ya ayọ̀ lẹ́dínà àmọ́ náà ni ó ń bá wí torí pé ẹlẹ́dínà sọ pé ah èèyàn nìkan ọlọ́run ọba ń pè bẹ́ẹ̀ ń jẹ́nẹ́rálì lọ́lọ́run ọba ń pè bẹ́ẹ̀ yẹn rárá o so lọ́dọ̀ àwọn àfa àtúnjẹ àwọn àfa òní kùsùn wọ́n ní méjèèjì òun náà ló lè ṣẹlẹ̀ wọ́n lè ní yá ayọ̀ anas kó jẹ́ wípé ọlọ́run fẹ́ sọ̀rọ̀ jẹ́nẹ́rálì jẹ́nẹ́rálì fún gbogbo àwa tá a jẹ́ èèyàn pé a dá yín ìdákàrí wa òun sá tó nígbà mi ò mọ sábà jẹ́ jẹ́nẹ́rálì ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà a máa jẹ́ ti àwa tá a jẹ́ mùsùlùmí ara tá a fi mọ̀ nìyẹn. nínú àwọn àyà tí mo kà nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ mọ̀kọ́dímà àwọn àyà mẹ́ta wà tó jẹ́ pé òṣìṣẹ́ ọlọ́run ọba ò lè má kà wọ́n àyà eléyìí òun àyà tààtọ́ àmì òun àyà ẹlẹ́ẹ̀kejì òun wà ní níbẹ̀rẹ̀ yà á ayú ìtakù lọ́bàkù eléyìí náà sọ pé ìtakù ọ̀ òun sọ ẹni tí ó bá sì ti gbà fọlọ́run kò tí ì ṣe kí ni o kò tí ì bẹ̀rù ọlọ́run ẹni ó bá ti gbà fọlọ́run ẹni ó bá ṣe mùsùlùmí tó bá lóun bẹ̀rù ọlọ́run òun nínú ẹ̀mí rẹ̀ ló lérò pé òun bẹ̀rù ọlọ́run kò bẹ̀rù ọlọ́run torí pé ìjàngbè ní bẹ̀rù ọlọ́run òun ọ̀mọ́ ìbẹ̀rù ọlọ́run ibi tó ti bẹ̀rẹ̀ ibi ìrun ló ti bẹ̀rẹ̀ ẹni ó sì ti ṣe kí ni o ẹni ó di mùsùlùmí òun ọmọ báyẹn kó ṣẹfẹ kọ bẹ̀rù Ọlọ́run nǹkan náà nǹkan wo ni pé àwọn ìwà gidi téèyàn máa ń wù láyé ìwà dáadáa téèyàn máa ń wù láyé pé èèyàn ń ṣòdodo èèyàn rẹ nìkan lọ́wọ́ èèyàn Ọlọ́run gbà pé ìbẹ̀rù Ọlọ́run eléyìí ṣe bẹ̀rù Ọlọ́run so ìtasàfẹ lò ó náà ní pé tí a bá ti rí yá ayọ alẹdínà àmàna àbá yá ayọ anas so méjèèjì kò sí èyí tí o lè túmọ̀ ara wọn nínú méjèèjì. No, so ó lè túmọ̀ ara wọn ṣùgbọ́n yàrá ẹ̀dínà àmàlù òun sábà máa ń wà pé a fẹ́ fi nǹkan kan tí ó lékún lórí ìmánì wa yá ayọ́ anas òun sábà máa ń wà fún wípé a fẹ́ sọ̀rọ̀ generally tó yẹ pé a fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan generally tí ó kó gbogbo àwọn èèyàn sínú kí wá ṣe dandan ẹ nígbà tí wọ́n bá sọ pé yá ayọ́ ẹ̀dínà àmàlù kí wọ́n bá sọ pé naam ẹ sọ pé naam yà ayọ̀ àná ẹ̀sọ́ pé náàm kò síbi dọ́wà nínú ẹ̀sìn yà ayọ̀ yà ayọ̀ lẹ́sìn náà àmọ́ nù ẹ̀sọ́ pé náàm yà ayọ̀ àná ẹ̀sọ́ pé náàm ànábì ò sọ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ nìkan pé ẹ̀sọ́ pé náàm ọlọ́fẹ́ bá a sọ̀rọ̀ ni àlẹ́bí náà máa ń lọ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta kò ní ìdíyà kẹ́nìkan sọ pé náàmù pé kò yẹ ṣe nǹkan kan kò ní túmọ̀ kankan ara ó wà olóríire ló fi jó lóríire ó wẹ tó nígbàgbọ́ olóbìjó nígbàgbọ́ bàtà wá sọ pé náàmù yẹn tó wá sọ pé lóríire rárá so lára àwọn àṣìṣe kan fẹ́ tó wà láwùjọ wa nìyẹn kọ́lọ́ kó fún wa ní àgbọ́yé sí ẹ̀ tọ́lọ́ ni yá ayyuhal ladina amanu. yá ayyuhal ladina amanu taqullaha haqqa tuqatih. mo pe ẹ̀yin tó jẹ́ pé ẹ nígbàgbọ́ sọ ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ mo sọ fún wa pé àyà yìí ọ̀kan náà àwọn àyà mẹ́ta tánàbí ò lè má kà ní àwọn àfáà wa máa ń pè ní kútubátólẹ̀ ájà òun làwọn àfáà máa ń pè torí pé bọ́dọ̀ àwọn àdúrà sálàm yẹn táyà bá ti bá àwọn yẹn sọ̀rọ̀ tó ṣe pàtàkì yóò ka àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yẹn pàtàkì àwọn alárúbáwá ni àwọn ò ti gbọ́ yé wọ́n ti mọ̀ tó mọ̀ so kótó wa máa sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ so kútubátólẹ̀ ájà ìkànnú àwọn àyà tó wà nínú ẹ̀ òun lélẹ́yìí kódà a fi so yìgì nígbàdà bẹ so yìgì a ká àyà mẹ́tẹ̀ẹ̀ta a lè tó o nǹkan tó ṣe pàtàkì púpọ̀ tánàbí máa ń lò níbi pé a ṣègbéyàwó àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ètò àwọn sọ́tún nìsa ti mọ̀ ká so ọlọ́run ọba ní ẹ̀yin tẹ́ ẹ tó ti nígbàgbọ́ tẹ́ ti di mùsùlùmí ọlọ́run ní kí ni ọ ẹbẹ̀rù ọlọ́run ọba sọ tẹ́kọ̀ ọlọ́ ìbẹ̀rù ọlọ́run kí ni abala méjì òun ni abala tẹ́sì mú wá fún wa abala méjì òun ni abala tẹ́sì mú wá fún wa abala àkọ́kọ́ òun là ń gbé ní abala náà ìyàtọ̀lẹ̀ kọ́ọ̀fì abala ẹlẹ́ẹ̀kejì òun ni náà ìyàtọ̀lẹ̀ rọjà abala àkọ́kọ́ ni pé abala ìbẹ̀rù èèyàn gbọ́dọ̀ máa bẹ̀rù abala yẹn olóṣopọ̀ mọ́ iná abala tó sopọ̀ mọ́ iná nìyẹn abala rọ̀jáwù èèyàn gbọ́dọ̀ máa ní expectation abala eléyìí òun ló sopọ̀ mọ́ àlìjẹ́ náà ṣùgbọ́n abala tí ó lágbára jù. téèyàn gbọ́dọ̀ máa sáré tí ó nà sáré ó máa fún òun abala iná òun lọ́la agbára jù téèyàn ọmọ wa máa jẹ́ pé yóò máa sáré ah kì í ma wọ̀nà kì í ma wọ̀nà kì í ma wọ̀nà kì í ma wọ̀nà ẹni tí bá ti ń sọ pé má wọ̀nà ẹni bẹ́ẹ̀ bẹ̀rù ọ̀nà jẹ́ pé abala yẹn ó máa ń abala tó tóbi jù táà sáré fún Kikini ní ọmọ ṣẹlẹ̀ sí mi kọ́ mọ̀ ṣẹlẹ̀ sí mi èèyàn wọ́n ọmọ sọ pé ẹ̀yìn wọn lèèyàn wọ ọ̀nà tó bá wọ ọ̀nà tán yóò padà wà àlìjánná kẹ́kẹ́ wọ́n máa sọ lórí ọ̀rọ̀ báwọn. bó láti máa sá sá sá tá a fi ní àwa ti jẹ́ mùsùlùmí kèfèrí ti ẹ̀ǹtáìtù síná tó bá fi lè kú òun ti ẹ̀ǹtáìtù síná ṣùgbọ́n àdá jẹ́ mùsùlùmí àwa ti ẹ̀ǹtáìtù sálìjánná pẹ̀lú pa jẹ́ mùsùlùmí ṣùgbọ́n nínú àwa tá a wá jẹ́ mùsùlùmí ọ̀nà mẹ́ta la pín sí àwa tá a jẹ́ mùsùlùmí àwọn kan níjọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmà wọ́n dọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run gbà wọ́n yóò ní wọ́n máa lọ ní àwọn èèyàn kan nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n déwájú ọlọ́run wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n mú iṣẹ́ dáadáa ẹ̀ṣẹ̀ yẹn lè ṣe déédéé iṣẹ́ wọn ó lè má tó iṣẹ́ wọn iṣẹ́ eré lè kọjá kó tóbi àbí kẹ́ṣẹ̀ ò ṣe déédéé iṣẹ́ eré àbí kẹ́ṣẹ̀ yẹn ó má tó iṣẹ́ eré irú àwọn ẹni bẹ́ẹ̀ ẹ ń bá ti ṣẹ̀ṣẹ̀ kan ti lẹ́tọ̀ọ́ kó jìyà ẹ̀ṣẹ̀ yẹn níwájú Ọlọ́run tí ó ti tọrọ túbá tó fi kú ó kó jìyà ẹ̀ṣẹ̀ yẹn so látara bẹ́ẹ̀ irú ẹni yẹn tọ́ba wa jẹ́ wípé ọlọ́run ọba wa ṣàánú àwọn kan mo ṣàforíjì fún ọ ẹ̀rú ó ti máa bá ọlọ́run ni mo ṣàforíjì fún ọ máa lọ ní àlìjánnà sọ̀rọ̀ bí jẹ́ pé ọlọ́run ọba yẹ́kùfẹ́ ló lè mọ ìyàṣà ẹni tó bá wù ní mo ṣàforíjì fún sọ ètò kanu àwọn tó jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì nù àwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta àwọn náà dé ẹlòmíì ẹ̀ṣẹ̀ rẹ̀ yọ pọ̀ ju iṣẹ́ dáadáa rẹ̀ lọ àwọn kan nù ẹ̀ṣẹ̀ lè ṣe déédéé iṣẹ́ dáadáa ó lè má tó iṣẹ́ dáadáa sọ ọ̀fẹ́ pé iṣẹ́ dáadáa pọ̀ ṣùgbọ́n náà ni ẹ̀ṣẹ̀ tó sáàṣẹ̀ yìí mo fẹ́ fi ara rẹ̀ jẹ́ ọ irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n àkọ́kọ́ wọ náà kó tó ṣe kí ni o kó tó wà níta ni ẹ̀rí pé àwọn dáa jẹ́ mùsùlùmí ẹ̀rí pé àwọn níbi tó lágbára bá a gbọ́dọ̀ má bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run sọ ẹ bẹ̀rù Allah kí lẹ́ bẹ̀rù nípa Allah òun náà ní pé ẹ bẹ̀rù nádọ́dà tí ó fi yín sí tẹ́ ẹ bá fi lè ṣe tiẹ̀ ẹ gbọ́dọ̀ bẹ̀rù ẹ̀ nǹkan náà ń pè ní taqwa Allah ìnìyẹn taqwa Allah sọ ìyẹn ni pé kayfa nattaqi min adhabillah báwo la ti fẹ́ dáàbò bora wa níbi ìyá ọlọ́run tí ọlọ́run fi ní jẹ tiwa a gbọ́dọ̀ gbìyànjú ká ṣe wàhálà ìdààmú ni ìtọ́lọ́ bá wa ní ká máa ṣe á máa ṣe ìtọ́lọ́ bá ní ká jìnà sí á jìnà sí á máa bẹ lọ́hùn pé ìwọ lọ́hùn mẹ́jẹ̀ àwọ̀ náà mẹ́jẹ̀ àwọ̀ náà mẹ́jẹ̀ àwọ̀ náà àwọn náà ó dẹ̀ máa ṣiṣẹ́ iṣẹ́ náà pé á fi máa jìnà sí náà ìyẹn náà ń pè kí ni ọ ìtakùnlọ sọ ọlọ́ni ẹbẹ̀rù ọlọ́run náà. hakọtukọti. ọlọ́ni ìbẹ̀rù tukọ́ọ̀tìhì kó jẹ́ ìbẹ̀rù tí yọ́ọ́ jẹ́ èyí tó fìdí múlẹ̀ tí wọ́n bá fi nǹkan ní akù sábìt àtùkọ́t àsábìtà so ìbẹ̀rù tó fìdí múlẹ̀ tó jẹ́ ìbẹ̀rù tọlọ́hun ọba òun ni kẹ́ ní. tukọ́ọ̀tù yẹn dị bìmánà tẹ̀kùwà bìmánà kí ni ọ tẹ̀kùwà nínú àgbọ̀yé tá a gbọ́dọ̀ gbọ́yé àyà kan wà ní Qur'an ìtẹ̀kùlọ́ àmàsítàtọ̀ àtù ti lágbára mọ́ Qur'an elewa zọgbe ịtakụ nlọ a akọtụkọtụ eberu ọlọrụ nipa akpa biberu ọlọ akwụkwọ nwa nwauwau nwa fa nwau ahụ nka si be nka tụ ọhụrụ ni ọrụ ọgọgọ sọ aya ịtakụ nlọ a akọtụkọtụ ị beru ọlọrụ ntanyanya awon so aba o anigbo lati beru ọlọrụ ntanyanya a. ọwọ́ ni ọlọ́wọ́ ni ọlọ́wọ́ aṣáyà kalẹ̀ pé ìtakùlọ́ àmọ́sítàfàtù irọ́ tó ga ni kì í sọ̀rọ̀ ànábì kì í sì tó ṣẹlẹ̀ láyé ànábì rárá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irọ́ tó ga ni táwọn èèyàn pa. áyà méjèèjì ìtumọ̀ kankan náà wọ́n jọ ń túmọ̀ lọ́dọ̀ àwọn afá ìṣẹ̀lẹ̀ báwọn kò ṣẹlẹ̀ ètò àwọn yẹn lè kànú tíà tó pé àwọn kan wà tó ń jẹ́ àwọn Yẹhudi àwọn máa ń ronú gan púpọ̀ bí àwọn tó ń ṣeré bí àwọn tó ń ṣe pléènì tí wọ́n ro eré mara wọn téèyàn ọmọ wò tí ọmọ tí ọmọ sunkún gbà mí so ọkọ̀mọ̀ kí sì ro ni so ọkàn dára ịla láàmú so kọ́lọ̀ nǹkan gba eré wúwo lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mẹ́jẹ so eri ìtẹ́kùlọ́ ẹ bẹ̀rù ọba ọba ìyẹn ni ẹni tára rẹ̀ ọ̀yá díẹ̀ tó fẹ́ yan náfìlà lóru nu Ramadan tá a wà ní ìsìn ẹ rí i pé ara rẹ̀ ọ̀yá ó sì fẹ́ yan náfìlà bí wọn bá dọ́ba lágbára mọ́ ni ó ṣe kí ni òun ni ó yàn ẹnìkan dẹ̀ lálàáfíà ó tún ráyè so látara bẹ́ẹ̀ bó ti lágbára mọ́ ni ó ṣe kí ni òun ni ó ti ṣe ẹni ọmọ ìwé tó bá ti di láàárọ̀ òun lọ bí iṣẹ́ kan tí òun ọ̀gbọ́dọ̀ mọ́ débẹ̀ yóò ra jísàárì ẹ̀ díẹ̀ yóò sì ọ̀ra kírun ẹ̀ bó ti ọ̀ra mọ́ wọn bá wọn pe òun náà tún lọ wá àti mú tí àwọn ọmọ wọn jẹ tí àwọn wọn jẹ ara ẹ̀sìn náà ni ìtọ́ ń sọ bẹ́ẹ̀ ni pé bẹ̀rù ọlọ́run bò ti lágbára mọ́ bá ti bẹ̀rù ọlọ́run ti lágbára mọ́ o ti bẹ̀rù ọlọ́run ọ gbọ́dọ̀ ṣe nǹkan kan nígbà tó o bá ti lágbára so ibi tó ti gé bí agbá yẹn kò ní í ṣe má lálùwàlà yóò sì lálùwàlà ọlọ́run sì gbà lọ́wọ́ ẹ̀ so orí ẹlẹ́gẹ́ yà ni pé ìtẹ̀kùlá kọ̀tù kò sí ọ̀nà tí apá mi bọ̀ bẹ̀rẹ̀ so kò ṣeé ṣe bẹ́ẹ̀ ntí ọlọ́run ọba ń sọ ni pé ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ti máa bá a ti lágbára mọ́ bá a ti tó tí wọ́n bá ti ṣe bó ti tó yẹn bó ti lágbára mọ́ yẹn tó o bá ti bẹ̀rù ọlọ́run ọba bẹ́ẹ̀ o ti bẹ̀rù ọlọ́run ọba ní kí ni ọ akọ́tù kọ́ọ̀tì ìtàn ìtàn yẹn wá túmọ̀ nìyẹn èyí tó wá túmọ̀ nù. sọ kádẹ ọlọ́run ti wá dá wa mọ̀ ju wa wa lọ ẹ bá lágbára tí ọ̀hán ṣe ọlọ́run ti dá mọ̀ so kì í gbọ́ ọlọ́run ṣe mọ̀ sọ fọlọ́ ìwọ tó o lágbára láti ṣe nǹkan kan tó o wá ṣe nínú ẹ̀sìn ọlọ́run ti mọ̀ pọ̀ lágbára àwọn èèyàn adẹ̀ máa ń lẹ níbi eléyìí ibi tá a máa sábà lẹ sí ibẹ̀ ni al-infaqu fi sabilillah ibi ká náwó sójú ọ̀nà àtọ́lọ́run ẹlòmíì ọmọ owó mọ́sálásí ń ràn ni ó sì ní owó tó lè fi tún gbogbo ẹ̀ ṣe kò sì ní ná rárá lójú ọmọ mọ́sálásí ràn <laughs> kọ̀bẹ̀rù ọlọ́run akọ̀tùkọ̀tì èèyàn máa fara pamọ́ èèyàn máa ṣe gbogbo ẹ̀ so oríṣiríṣi àwọn èèyàn kì í fẹ́ náwó sójú ọ̀nà tọ́lọ́ wọn èyí fẹ́ ṣe wọ́n wà máa fara pamọ́ wọ́n wà máa náwó sójú ọ̀nà ṣàyàtì kọ́lọ́nkọ́ sọ wà níbẹ̀ so látara bẹ́ẹ̀ àgbọ́yé tó wà lórí àyà yìí ọlọ́run á ní kí ni ọ. wàlá tàmútúnà ìlà wà á tún mùsùlùmù. ọlọ́ni wàlá tàmútúnà ìlà wà á tún mùsùlùmù. ọlọ́ni ẹ gbọ́dọ̀ kú láéláé àyàfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. nǹkan tá a lè ìfá jáde nínú ọ̀rọ̀ yìí ọlọ́run wọ̀nù wa ni ó mú láwa ìyá ó yẹ sọ pé wàlá tàmútú kọ́mọ́ wulẹ̀ tún ta òkì díẹ̀ ọlọ́run tún wá ta òkì díẹ̀ wàlá tàmútú nà ọlọ́run jẹ́ wá lágbára fọ ọlọ́run ẹ gbọ́dọ̀ láéláé so àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ nǹkan kọ àwọn kan náà sọ pé ọ̀dà yóò can be born again several times but do not die except you are a Muslim sọ o lè wọn lè bí ọkùn tún ọbí láìmọye ìgbà ṣùgbọ́n má ṣáà kú àbí kó ṣe kí ni o <laughs> àwọn ni wọ́n má tún ọbí tó ṣùgbọ́n má kú àbí kó ṣe kí ni o àbí kó jẹ́ mùsùlùmí tó gbé ọba tó wọ́ọ̀nù ẹ lé lórí nìyẹn so ìtọ́lọ́hùn ọba tó wọ́ọ̀nù ẹ lé lórí ni ẹ̀wà látàmú túnà ìlà wa á ń tún mùsùlùmá ìyẹn ni wípé nǹkan bẹ lẹ́yìn ikú ó wà ní ọ̀rọ̀ yẹn bá ń pé èmi náà bá ti kú tán ó ti wá parí ó bì pé nǹkan bẹ ní kíni o ó ń bẹ lẹ́yìn ikú wàlá tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ mùsùlùmí sọ ìyẹn sọ fún wa yìí pé a lọ jèrè ìsìláàmù wa lẹ́yìn ìgbà tá a bá kú tán ẹni tí ó jẹ́ mùsùlùmí ó ti sọ mẹ́rin pé ọmọ wa jí àlọ́dọ́ ọlọ́run ọba ọlọ́run bá wá ní ẹ̀họ́ ọlọ́run bá lo perfect word ó ní àfi kẹ́ ẹ jẹ́ mùsùlùmí lọ́dọ̀ àwọn afa ìsìláàmù dẹ̀ ní ọ̀nà mẹ́ta olópin sí ìkànnì àwọn kọrinkọrin ó ní àdínù ìsìláàmù lè zọ ìrẹ̀lẹ̀ amal. الدين إسلام لظاهر العمل الدين إسلام لظاهر الأمل الدين إسلام لظاهر العمل lílè bá tì nílì ìmánu wàlí òsínú kìtàmà. lílè bá tì nílì ìmánu bílì òsínú kìtàmà. lílè bá tì nílì ìmánu bílì òsínú kìtàmà. ó ní àdínú Islam ẹ̀sìn wáyé ọ̀nà mẹ́ta ló pín sí alákọ̀ọ́kọ́ ní Islam. Islam number one. wán iri le amal nǹkan tí ìsìláàmù wà fún lizọ ìrìlẹ amal nǹkan tí ìsìláàmù wà fún lizọ ìrìlẹ amal Oni ní nǹkan tí ìsìláàmù wà fún ìyẹn ni pé irun táǹkì àwẹ̀ táǹgbà gbogbo iṣẹ́ tá máa ń ṣe tí máa fojú hàn yẹn tá a máa ń ṣe òun ni wọ́n ní Islam tá a bá wá sọ̀rọ̀ nípa ẹlẹ́ẹ̀kejì ni lèlè bá ti ní àlèmọ́ ìtọ́wànú ẹ̀mí wa ò ní ìmánì ìtọ́wànú ẹ̀mí wa yẹn ò ní ìgbàgbọ́ ẹlòmíwà rẹ pé ìtọ́wànú ẹ̀mí ẹ̀ yóò fi ba ìsìlámù ẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kẹta wa ni darajatuli insan bìlì usni tamal ìsìlámù yẹn máa ń pé pẹ̀lú kéèyàn òde darajatu kìíní o àlè insan ló yẹ pé àdìsí jìbìrì ìlú ó ní akbiri ní anili islam akbiri ní anili iman akbiri ní anili isan dárájà tó kéré ju ní kéèyàn jẹ́ mùsùlùmí kó sáà máa kírun kó máa gbààwẹ̀ fún wọn tó fojú hàn yìí kó rí bẹ́ẹ̀ nìyẹn o òun ń ṣe dáadáa ọlọ́ni ẹ má gbìyànjú àti pé kẹ́ ẹ kú ilà kíni wà á ń tó mùsùlùmí lóbi lóhun tó kéré níbẹ̀ yẹn òun náà ni pé ẹ sáà rí pé ẹ jẹ́ mùsùlùmí ẹ máa ṣe eléyìí tó fi jẹ́ pé ẹ̀ta bá ti rí mọ́sálásí á ti mọ̀ pé eléyìí a kírun sí la ọ wà léwu níwájú ọlọ́run kọ́ lọ́wọ́ pé lọ́sẹ̀ bọ́ o ṣùgbọ́n á kírun sí la zọ irú amal iṣẹ́ tó bá fojú hàn là á fi gbé yẹn lóṣù ọlọ́ni ẹ má kú àyàfi kẹ́ ẹ máa ṣiṣẹ́ tó fojú hàn ẹ wá gbìyànjú kí má nìyí náà kún ẹ gbìyànjú kíkí ni o kẹ́ ẹ tún dé lára jàtúndì ìsàn so kọ́lọ́n kó sọ́dọ̀ ọ̀run fẹ́ẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. Naam. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا ọlọ́ni wa tẹ̀sìmù ìgbàdàn pé ní wa tẹ̀sìmù òun náà ní gẹ́gẹ́ báwọn afáà tí wọ́n fi tí ti túmọ̀ rẹ̀ òun ni pé kéèyàn lọ sábà ẹnìkan pé kó gba òun òun náà ń ní ìtasọ̀mà ìtasọ̀mà bíi ahadin mo ní lágbájá àwọn èèyàn fẹ́ ṣe mí léṣe mo wá lọ sábà ẹnìkan mo wá ní ẹ dákun tọrọ Ọlọ́run rescue mi lọ́wọ́ àwọn tó fẹ́ ṣe mí léṣe so àwa tá a jẹ́ mùsùlùmí nǹkan táwa náà lè dìrọ̀ mọ́ ní tí pé òun ló máa rescue wa lálìkẹ́ àmọ́ òun ló máa dáàbò bò wá tá a fi ní jẹ́ ní náà níjọba ìdàkẹ́ àmọ́ òun lọ́lọ́run bá fẹ́ ṣàlàyé fún wa bí ó ní wa tẹ́sìmù bí hablillahi jami an ọlọ́run ní ẹ lọ́ọ́ dì mú okùn ọlọ́run ẹ di okùn ọlọ́run ọba mú jẹ̀mí àn kí gbogbo yín kẹ́ ẹ panupọ̀ lé lórí ẹ di okùn ọlọ́run mú kí lókun ọlọ́run àti máa ìtì sọ kí wá ní okùn ọlọ́run tọ́lọ́run ọba ní ká dì mú àdìsí inú tìrìmìlì pé ká máa yí pé okùn ọlọ́run kìtàbù lọ òun náà ní kùránì tá a gbé dání yìí kùránì tá a gbé dání yìí pẹ́ẹ́ pé okùn ọlọ́run mẹ́ta ni hablillah okùn ọlọ́run mẹ́ta ni alákọ̀ọ́kọ́ oníkìtàbùlọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni sunnati rasulillah ẹlẹ́ẹ̀kẹta òun náà ni adínul islam pẹ́ẹ́ pé nǹkan kan náà àjọ mẹ́tẹ̀ẹ̀ta tí a bá dénú sáré ìbéèrè mẹ́ta tó ń béèrè lọ́wọ́ yẹn náà nìyẹn wọ́n bèèrè lọ́wọ́ nípa àrọ́bì ọlọ́run ọba wà rasul wà ní dìín wọ́n bèèrè nípa mẹ́tẹ̀ẹ̀ta òkun ọlọ́run nìyẹn ṣùgbọ́n tó kó owó ẹ̀dá ní gángan ní kìtàbù lọ́wọ́ orí tíà ọlọ́run tíà ọlọ́run ni ó mẹ́sìn ọlọ́run wa tíà ọlọ́run lànà bí ọlọ́run wa ṣàlàyé fún wa wà tẹ́sí mọ́ bí hablillah so tẹ bá fẹ́ kẹ́ ẹ má wọná lálìkì àmà ẹni tí nǹkan tẹ́ lọ dìrọ̀ mọ́ òun náà ni kìtáàbù lọ òun ni tí a lọ òun lẹ́bi ṣègbèsè ayé yìí ẹni tí ọba ti dìrọ̀ mọ́ tí a lọ ní tí ọ máa ṣe ni bídíà ni ọ máa ṣe nú ẹ̀sìn kò ní ṣe nǹkan méjì bídíà lọ tó gbé ọmọ béèrè pé ọ̀rọ̀ nǹkan tẹ́ ni a ṣe yìí ṣé ẹ̀sìn ló ní a ṣe ntẹ ẹni ká ṣe yìí sẹ́sìn ló ní ká ṣe ntẹ ẹni á ṣe yìí ẹ máa bẹ̀rẹ̀ pé sẹ́sìn ló ní á ṣe sínú kùránì ló wà sínú àdìsí ló wà kí làgbọ́yé àwọn àáfàá lórí àlámọ̀rí yẹn ntẹ àníjì nìyẹn ntẹ sì lẹ́bi ò ṣe oníkó máa ṣe àìmọye nǹkan làwọn yẹn ń ṣe lórílẹ̀ ayé lónìí tẹ́sìn ò kí wọ́n ó ṣe alẹ́ máa ṣe máa elaborate àwọn eléyìí torí pé kí ni o kò sásìkò so ìyẹn ló fi jẹ́ pé ìtú ọmọ nídìí ni pé máa béèrè wípé ṣé kinní wà nínú kùránì máa béèrè wípé ṣé kinní wà nínú àdìsí máa béèrè dáadáa báwọn tó bá ti ń béèrè bẹ́ẹ̀ ò ní máa ṣìnà sì tún máa béèrè lọ́wọ́ àwọn àfáà tí ó lè ṣàlàyé fún ọ gbogbo nǹkan ló lè sọ wípé ó wà nínú kùránì ó wà nínú àdìsí àwọn afá máa yìn fá nǹkan jáde nínú kùránì wọ́n máa yìn fá nǹkan jáde nínú àdìsí láàbí ní ṣe mistake ìwé làwọn kan ṣe mistake wípé kò sí ti ń ṣe jẹ́ wáàsí nínú Ramadan kò sí tafsir kò sí wáàsí nínú Ramadan àwọn kan mistake náà ṣe wọ́n torí gidi ni ànábì ò ṣe bẹ́ẹ̀ kò ṣe wáàsí <laughs> àwọn sọ̀bà ò sí bẹ́ẹ̀ wọn ò lè rí bí kankan tó ti wà lákọọ́lẹ̀ so pé àdẹ̀kọ̀ nǹkan lẹ̀ kò sọ wípé kò ṣẹlẹ̀ àkọǹkan lẹ̀ kò sọ pé kò ṣẹlẹ̀ so èèyàn kan rí i pé ọmọdégún ọkọ lẹ̀ wọ́n sọ pé kò ṣẹlẹ̀ mistake tó máa wáyé nù ṣùgbọ́n ìjọba yẹn ni pé tí ẹ bá ti rí gangan tó sọ pé wọ́n ní ká má ṣe kínní àwọn ọ̀rẹ́ rí wọ́n ní ká má ṣe kínní hàn ẹ ti pé kínní kan ti sọ pé ká má ṣe ṣùgbọ́n ààrin tó ní á ṣe ààrin tó ní á ṣe ní sùúrù <laughs> ọwọ́ adigun àwọn pé kí ni àwọn àṣẹ nù ẹ̀ ṣùgbọ́n tó dí bẹ́ẹ̀ ni pé arígbé jìbìrì ni wàá máa ń bá nàbí tí wàá máa ń kọ́ ní kùránì nínú Ramadan tí wọ́n dẹ̀jọ kà fúnra tí wọ́n dẹ̀ tún sọ̀túnmọ́ rẹ̀ fún so ìgbà náà bá wá ń ṣiṣẹ́ olóore kan kí Ramadan ò tó de náà wà ní èèyàn gbọ́dọ̀ ṣe ọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n ṣe máa nu Ramadan kò ṣeé ṣe àbí kéèyàn rẹ́rìn <laughs> so látara bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé àṣìṣe máa ń wáyé nígbà tẹ́lẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ bídíà so ká sọ̀ra dáadáa so abdullahi onatuma fún ayẹ jẹmí al ẹdì rọmọ kitabillahi wa sunnati rasuli wa dinil islam mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹdì rọmọ jẹmí ahun ìtìfàkọ́n ẹjọ́ panu pọ̀ lé lórí kèsì pé jẹmí wa sọ pé ẹ wá wà ní jẹ̀mọ́ lé lórí rárá o kò sọ̀rọ̀ jẹ̀mọ́ lé lórí kèsì bàdàbà tó wà ní jẹ̀mọ́ ìlà tó di nígbà wọn kọ́ àná pé jàmáà ni wọn wọn dé wọn ṣe wáàsí fúnra wọn kò sí tó burú níbẹ̀ ṣùgbọ́n káwá sọ yí pé ẹ àfa yìí ò sí nínú jàmáà wa ẹ kò tí ì ní ẹ̀sìn tó pé ẹni tó wà nínú jàmáà wa òun nìkan ló lẹ́sìn òun ni ẹ̀sìn rẹ̀ pé àwa tá a bá wà nínú jàmáà yìí àwa la jẹ́ ìjàmáà tó jẹ́ yí pé ọlọ́run ọba yọ́nú sí àwọn yòókù àròkè wọn yọnu sí wọn dáadáa kákan máa gba àwọn wọlé ní gbogbo eléyìí àkídà kákìdà ni tá a bá kóra wa jọ tá à ń ṣe kankan nínú ẹ̀sìn tá à ń ṣe wáàsí fúnra wa tá a wa arẹ́ nìkan tí ò wà pẹ̀lú wa òun tún ṣẹ̀sìn ẹ̀ lọ ọmọ wa nínú Islam a máa ṣe dáadáa sí bàbá fẹ́ máa wa a jẹ́ kó nírọ̀rùn wa ti kóra wa jọ kí ìtìfà kọ́ra la kìtàbí láì wá sí lọ́ba ní ṣe dọ́lọ́ bá ní kẹ́sì ó ti tán so látara bẹ́ẹ̀ ara mistake tí àwọn èèyàn tún máa ń ṣe lórílẹ̀ ayé ní ká sọ̀rọ̀ àbí so abdullahi kadirọ̀ mọ́ nínú kọ̀sídàtú àìyá àfáàní tamasak bí abúlé láàhì wà á tẹ́bí ilé kúdà. tamasak bí abúlé láàhì wà á tẹ́bí ilé kúdà. تمسك بأبل الله واتبع الهدى تمسك بحبل الله واتبع الهدى ولا تكن بدئيا لعلك تفلح ولا تكن بدئيا حيا لعلك تفلح ó ní tamasak bi abdullahi okùn ọlọ́run ni ẹ dì mú okùn ọlọ́run òun ẹ dì mú ẹ dẹ̀ máa jẹ́ kí wọ́n tẹ́bi ìlúkúdà ìmọ̀nà ẹ di bí kìtà abiláhi wà súnáni ẹlẹ́tì. wàdín bí kìtà abiláhi wà súnáni làtí. wàdín bí kìtà abiláhi wà súnáni làtí. wàdín bí kìtà abiláhi wà súnáni làtí àtàtì àárọ̀ sólè láì dájú àtàríbáhù. àtàtì àárọ̀ sólè láì dájú àtàríbáhù. ó wá túmọ̀ abdullahi ó ní wàdín wàdín bí kìtàbí láì ẹ̀sìn tó o bá fẹ́ máa ṣe tí a ọlọ́run ni o máa fi ṣe tí a wà oníkọ́ máa fi ṣe wàá sùn náà ní ilẹ̀ tì í àti súnà ànábì alẹ́ ti àtàtì ar-rasulillah tó wá lọ́dọ̀dọ̀ ànábì oníkọ́ máa fi ṣe sáńjú tó bá ti ń ṣe wàhálà wàtẹ̀rìbá wàádẹ́jèrè lórí tó wá wà lókè ní wàhálà tẹ́kùnbìdì ìyá ẹni tí ó bá alikitaabu wa súnà kí ló máa jẹ́ mọ̀bọ̀tàdà ẹni tí ń ṣe bídíà ni ó máa wàhálà tẹ́kùnbìdì ìyá sọ la alaka tó filẹ o torí pé kí ni afẹ́kọ̀ọ́ jèrè ni so má jẹ́ tí ó wà máa fi tí Ọlọ́run lẹ̀ àti súnà òjíṣẹ́ tí ó máa fi sílẹ̀ sọ Ọlọ́run ẹ wà pọ̀ lórí okùn Ọlọ́run ọba jẹ́mi anam wàlá tó. wàlá tafarraqu. Ọlọ́run ni wàlá tafarraqu Ọlọ́run ẹ má pín yẹ́lẹ́yẹ́lẹ́ wàlá tafarraqu. ọlọ́ni ẹ má pín yẹlẹyẹlẹ sọ àwọn èèyàn ti pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn ọ̀nà tá a máa ń gbà táwọn èèyàn gbà pín yẹlẹyẹlẹ síwájú nínú ẹ̀sìn ọ̀nà mẹ́ta ni ọ̀nà bí tá a máa ń gbà pín yẹlẹyẹlẹ ọ̀nà alákọ̀ọ́kọ́ òní fina ti àkàmì aṣẹ̀rẹ̀ iya. abala àdájọ́ ẹ̀sìn àwọn èèyàn máa pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ ìmáàmù Málìkì ló sọ báyìí ìmáàmù ṣáfìyí ló sọ báyìí ẹlòmíì tó bá ń kírun yóò dáwọ́lẹ̀ ni tó bá dá lọ dáwọ́lẹ̀ yóò ní ìmáàmù máàlìkì ní dáwọ́lẹ̀ òun ó sì dáwọ́lẹ̀ tó wọ́n fi kú olórílẹ̀ ayé ni sọ̀dọ̀ pé ìmáàmù máàlìkì ni òun fẹ́ tẹ̀lé ẹlòmíì ní ìmáàmù ṣáfìyí ló ń ṣe báyìí ìmáàmù àbú ànífà òun ìmáàmù sọ ahmaduna ambali òun ló ń tẹ̀lé sọ kálukọ́ wa máa ṣàfihàn tiẹ̀ ní ambali yìí èmi ni ànàfíyù èmi ni màlìkíyù èmi ni ṣàfíyù gbogbo eléyìí tó kù díẹ̀ káàtó ni kọ́dà àwọn afáàtò ṣáájú lọ wọn ò lè má ṣàfi tí wọn sí àgbàdíyù ṣàfíyù ṣùgbọ́n bó ti bẹ̀rẹ̀ wá nìyẹn kò sí kankan bẹ́ẹ̀ ṣe sí àwọn afáà wa ni gbogbo àfitì yìí ká má máa jẹ́ ọmọ àṣẹlẹ̀ mọ́ gbogbo àwọn tá à ń sọ gbogbo ni wọ́n ṣàṣìṣe tí wọ́n dẹ̀ tún ráìtì láì mọ iye ìgbà níta ní ni wípé kí lọ́lọ́run sọ kí lànà bí sọ ọ́ gbogbo aná wípé gbogbo àwọn ní gbogbo ẹnì ní wọn máa ṣe mistake ní ó dẹ̀ máa right ànábì nìkan ní orí ṣe mistake ẹlòmíì tún sọ ànábì ṣe mistake mọ́rọ̀ Malik nǹkan tí ọ̀dà ni ká má ṣe bẹ́ẹ̀ tí bá ní fún aládìsí wọ́n máa sọ pé mọ́mú Malik a ti kọ́kọ́ pín yẹlẹyẹlẹ nìyẹn ká sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ibi tá a ti pín yẹlẹyẹlẹ filẹ̀ àkíyèdá tí a sọ ìhà sọ wàlúbà àti rà sọ àkíyèdá gidi àtàkíyèdá tí ó da ìyẹn ni pé nǹkan tá a fẹ́ ní tó jẹ́ àwọn àkíyèdá àgbọ́yé wa ìtí ọ wà nú ẹ̀mí wa àkíyèdá yẹn ó ṣe pàtàkì gan so a gbọ́dọ̀ So, ẹlòmíì nǹkan náà ti dé a máa pinlé lórí sí a máa wà ní abala àkídà tó jẹ́ wípé fẹ́ ní lórí ẹ̀mí òun ni wọ́n ń pè ní àkídà ẹlòmíì ìgbàgbọ́ kígbàgbọ́ ló ní lórí ẹ̀mí lápèjúwe tó ń gbé kò sásìkò ẹnìkan kú gbogbo wọn ṣàfitì sí pé ọlọ́run ló pa ẹni ẹni àkídà tá a gbọ́dọ̀ nìyẹn so àwọn yẹn kan wá sọ pé rárá o ọlọ́ọ̀ni kọ́ bẹ̀rù èèyàn nígbà twenty kọ́ bẹ̀rù ọlọ́ọ̀ nígbà ẹyọ kan so ẹlòmíràn wa máa púrúfù jáde wípé ilé ayé yìí ó ní ká máa lé káàkiri so irú àkídà báyẹn ẹni yẹn ti wọ́n nú àkídà so àwọn ìwé kan wà lẹ́lòmíì ká ẹlòmíì lè sọ pé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kéèyàn lọ wo sẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kẹ́nìkan ó ṣe gbogbo àwọn oríṣiríṣi nǹkan burú a máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àkídà a máa padà síbi ẹ̀sìn so àwọn yẹn a máa pín yẹlẹyẹlẹ ẹlòmíì ò ní ẹgbó mi wá ẹnu omi sókè ẹnà lẹ́ẹ̀lẹ́ àwọn kan wà báwọn àwọn kan gbàwẹ̀ funfun wọ́n ní aṣọ funfun làwọn fẹ́ máa wọ́n ti wọn lójoojúmọ́ wọ́n dẹ̀ máa ṣàbíjà ara wọn sínú ẹ̀sìn so gbogbo àwọn eléyìí nǹkan tí ọ̀dà ni lábala àkídà sọ a gbọ́dọ̀ wo pé kí ni àkídà ànábì kí ni ànábì gbọ́yé tẹ́ bá sọ kankan fún ọ́nú ẹ̀sìn tí ò bá ti rọ̀ ọlọ́run ọba bí o ti rọ̀ ọlọ́run ni káfíìrù gbọ̀n lẹ̀ ara ẹ̀sìn ni kí ṣòkòtò ọmọ máa wọlé ara ẹ̀sìn ni kóbìnrin ọ wà nínú jáàbù ara ẹ̀sìn ni so sùmọ́kẹ́ yẹn wọ́n sọ pé ẹja kóra wa jọ àwa ò ní àwa ò ní nǹkan ṣe pẹ̀lú jáàbù èyàn ti ṣe èyàn ti ń jẹ́ kẹ́sìn ọmọ pín yẹlẹyẹlẹ nìyẹn so ara abijá gbọ́dọ̀ sọ dáadáa nìyẹn abalẹ̀ lẹ́ẹ̀kẹta ìyẹn ò tí ìdọ́dọ̀ wa ń bì ṣùgbọ́n ó wà ní ìṣáájú lọ òun náà ní abala alimamiya. Al títí tí wọ́n wà lọ́dọ̀ wa ìmàmíyà a máa ń pín yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ àwọn yẹn ti pín yẹlẹyẹlẹ síwájú lọ ta ló kó jẹ́ aṣáájú lẹ́bàá rẹ̀ bí tán àwọn kan gbà gbé rárá Ali ló yẹ kó jẹ́ aṣáájú kèsì àbúbágbé ló yẹ kó jẹ́ aṣáájú àwọn tún dá tiwọn lọ àwọn ẹlẹ́nà tún dá tiwọn lọ ní àwùjọ tiwọn náà ìwà ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà tí ẹnìkan bá ti jẹ́ gbọ́ wà lábẹ́ ẹnìkan <laughs> so kálukú fẹ́ jẹ́ olórí abalapa fẹ́ jẹ́ olórí àtolórí ẹ̀sìn a máa ń pín yẹlẹyẹlẹ ń bẹ̀ ọlọ́ni wà láta fàrọ̀ gbogbo ẹ̀ pátá ibo kẹ́ ẹ máa padà sí ẹ máa padà sí ní alikitaabu wa sunna ọlọ́ni ẹ má pín yẹlẹyẹlẹ náà. Wàzukuru ní ìmọ̀tà lọ́hìn àlàyékùn. Ọlọ́ni wàzukuru ní ìmọ̀tà lọ́hìn àlàyékùn. Ọlọ́run ọba bọ́ sí abala míì. Ó pé kò sẹ́ńtọ́ wà láyé tọ́lọ́run ò ṣe dẹ̀kùn fún gbogbo wa ìkẹyìn kan náà ní ọlọ́run ò ṣe ọlọ́run ṣe dẹ̀kùn fún yàn tọ́lọ́run bá bẹ́ẹ̀ fi hàn pé òun ṣe dẹ̀kùn fún yàn ọlọ́run bá fi hàn pé òun ṣe dẹ̀kùn fún yàn ojú ìgan lásán baba ńlá dẹ̀kùn ni àlàáfíà ara odidi ìdẹ̀kùn ni tọ́lọ́run bá bẹ́ẹ̀ fi hàn pé kéèyàn ọmọ dẹ̀kùn ẹ̀ yọ̀ọ́ dàdẹ̀kùn ọlọ́mọ tó látara bẹ́ẹ̀ ọlọ́ni ẹran tí ìdẹ̀kùn èmi ọlọ́run ọba ìdẹ̀kùn ọlọ́run ọba wa pọ̀ lẹ́nìkọ̀ọ̀kan wa lórí ẹja máa dúpẹ́ rẹ̀ ìdẹ̀kùn kan ọlọ́run bá wá fẹ́ sọ fáwọn mùsùlùmí níbí ọlọ́run ní kí ni ìdẹ̀kùn náà. كنتم أعداء فألف بين قلوبكم. ọlọ́run nígbà tẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ jẹ́ àdá kí wá sí gbogbo mùsùlùmí ọlọ́run máa ń sọ mẹ́rin àwọn ọ̀ràn méjì láyà ìtorí wọn sọ̀kalẹ̀ ìran àkọ́kọ́ òun náà ni alẹ́ haúsù ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni alẹ́ kọ́sẹ́rọ́jù àwọn ìran méjèèjì yìí láyà torí ẹ̀ sọ̀kalẹ̀ torí pé wọ́n ti ń jà one hundred and twenty years òun ni wọ́n ti ń jà ẹbí méjèèjì wọ́n ń jà àwọn ni wọ́n dominate ìlú Madina ànábì wa dé wa bá wọn ó wá mú Islam wa bá wọn ó parí ìjà wọn ìjà yẹn ó rú mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti máa ń ní pé nígbà tí àwọn tí wọ́n máa bára wọn jà tí sọ pé èyí ti pààyàn wa bí àwọn náà tún wọ́n jọ́ kan wọ́n tún sáré lọ strike tí wọ́n máa strike bẹ́ẹ̀ làwọn náà ti máa ń ṣe láàrin ara wọn wọ́n strike láàrin ara wọn lè jà lọ ó tún jà lọ ó tún ó tún ṣẹ́tú ogun yẹn tó bá yá ó tún pàdé ara wọn bòbí ó tún jà bẹ́ẹ̀ tí wọ́n ṣe nìyẹn Islam wa dé ọwọ́ apáná gbogbo ìpàtà yẹn lóbi jẹ́ pé ẹ bá ti jẹ́ mùsùlùmí Islam máa paná ìjà yẹn pẹ̀pẹ́ lónìí àwọn èèyàn máa fi paná ìjà sọjá máa fi Islam paná ìjà ó wá paná ìjà ni ànábì paná ìjà ti bẹ láàrin Hausa àti Katsina ọlọ́run wa rán wọn létí ìjà yẹn so táwọn náà bá ti ń jà á lè tẹ̀lé àlìkìtàbù wa súnà torí pé kí ni tẹ́ bá ń bá mi ń jà ní ìsìn tí má sọ nǹkan kan ẹ̀ tako mi ni níta gbangba lẹ́tí wa tako mi wọ́n ti bá ta àwọn ọlọ́wọ́ kú díẹ̀ káàtó tẹ́ bá fẹ́ràn mi ẹ wà bá mi ẹ ra sọ fún mi jẹ́ẹ́jẹ́ ẹ ra correct mi jẹ́ẹ́jẹ́ ẹ nífẹ̀ẹ́ kẹ́ ẹ ojú ó tì mí mọ̀nà pé abájọ ń jà ní ẹ̀fẹ̀ lójú tì mí gbangba ni so ìjà òwúlò kèé jẹ́ ká lè dúró lórí abdulilá àyẹ̀lẹ́ dúró lórí kan náà ẹgbẹ́ wa àwọn afáàtì wọn bára wọn jà àwọn tí wọn bára wọn jà káàkiri yẹn ṣé bá ti ṣe kéṣẹ́ tó bá rìlíìsì ẹ̀ tán èyí ló tún lọ rìlíìsì tiẹ̀ náà lórí òpònú ni tiẹ̀ ti bá kíní kan ẹ̀wọ̀n kan bá wọn wáyé inú ẹ̀sán lọ́wọ́ bá so látara bẹ́ẹ̀ òun náà ni pé ọlọ́run bá rán àwọn ọ̀ràn méjèèjì létí ó dẹ̀ rán náà gbogbo dáadáa tí islam ti ṣe fún wa ká máa dúpẹ́ rẹ̀ ìsìnkúntún àdá àǹfà aláfàbẹ́ ìnàkúrò nígbà tẹ wà ní ọ̀tá ọlọ́run ọba wa ṣe ìfẹ́ aláfa bẹ́ẹ̀nàkúlù nìkú ọlọ́run kó ọkàn yín jọ bilima ọlọ́run jẹ́ kí ìfẹ́ wà ní ẹ wá jọ ń ṣe é pọ̀ wàlùmọ̀ àmàlà ẹjọ́ ń bára yín ṣe pọ̀ ẹ máa dúpẹ́ dọ́ ọlọ́run lórí ẹ̀ so nam ọlọ́run ní fàásùbà. fàásùbàtún bi ni'matihi ikhwana. ọlọ́run ní ẹ wá di ìpẹ́ láàánú ọlọ́run ẹ̀dọ́ máa yá nínú ìsìláàmù ikhwana ìsìláàmù èyí lè jọ máa yá tí wọ́n jọ bíyàn pọ̀ ọlọ́run ní ẹ̀dọ́ máa yá nínú ìsìláàmù látara rẹ̀. ọlọ́run ni àyà nínú Islam náà. وكنتم على شفا حفرة من النار ọlọ́ni ọlọ́run bá wá sàlàyé fún wa pé tọ́ta bá ti ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí etí bèbè náà lèèyàn tọ́ta bá ti ń bẹ láàrin mùsùlùmí sí mùsùlùmí etí ibo lè yẹn wà etí bèbè iná àdìsí méjì wá àdìsí wá alákọ̀ọ́kọ́ ọlọ́run bá máa ń yẹsẹ́ wò iṣẹ́ nìkọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ tọ́sídẹ̀ àdìsí ọlọ́láfíà mi tọ́ba tí wọ́n fẹ́ kó fáìlì lọ́sọ́dọ̀ ọlọ́run níjọ́ tọ́sídẹ̀ ẹ̀ ń táwọn àti ẹ̀yìn méjì bá ti jọ ń jà kán mùsùlùmí wọ́n ń ṣẹ̀sìn dáadáa o ṣùgbọ́n wọ́n jọ ń jà láàrin ara wọn wọn ò yọnu síra wọn ẹ̀rọ àwọn méjèèjì wọn ò ní kó fáìlì wọn lọ́dọ̀ náà inú oṣù rájàbù tá a lò tán yìí òun ni wọ́n máa ń kó fáìlì odidi ọdún kan lọ bá ọlọ́run téèyàn bá ti ń bára wọn jà fáìlì èèyàn níléwájú ọlọ́run gbogbo ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ni wọ́n kó fáìlì yọ téèyàn bá lọ́sẹ̀ tọ̀sẹ̀ nìyẹn tọdún bẹ́ẹ̀ ọdún nínú ṣàbán láti sọ pé òun máa ń gbààwẹ̀ gan nínú ṣàbán tó pé òun ọ̀rùn gbà tí wọ́n gbé fáìlì òun lọ kó ní jẹ́ pé inú àwẹ̀ ni ọba òun òun sì tún máa ń gbàwẹ̀ ìjọ tọ́sídẹ̀ òun ọ̀mọ̀ ìgbà tí wọ́n gbé fáìlì òun lọ kọ́ bá òun nínú àwẹ̀ kọ́nà bó lè yọnu sí ànábì tí ọjọ́ gbọ́nà ti yọnu sínú òun gbà àwẹ̀ níjọ tọ́sídẹ̀ òun gbàwẹ̀ nínú ṣàbán kí fáìlì ni ẹni tí bá ti ń jà láàrin ara wọn kí wọ́n má gbé fáìlì wọn lọ́dọ̀ wọn ẹjẹ́ àparí ìjà tí bá ń bẹ láàrin wa káàdì rọ̀ mẹ́sìn kọlọ́wọ́n bó lè ràn wá lọ́wọ́ ẹlòmíràn máa sọ pé wọn ò pè òun sí wọn ò dá wọn wọn ò kà wọn sí wọn ò kà wọn sí wọn ò ṣe kiri kan ara àjọ ọlọ́wọ́ kọ̀ ọ́ sí i parí ìjà wàpẹ̀ láwọn tó ń yọ àwọn mọ́sálásí tí wọ́n bá ń ṣètò máa sọ pé nìbá wọn dá sí i gbogbo wa sì ní wọ́n bá gbélé ìwọ náà wà pẹ̀lú wọn ẹjọ́ máa ṣe ẹjọ́ máa rí àlébù ara yín àwọn sábà náà láre wọn rí àlébù ara wọn ṣùgbọ́n wọn fi téèyàn bá ti di ọ̀tá láàrin ara yẹn ibo lè yẹn wà aláṣàfà òfurọ̀tì nínàná. ẹjọ téèyàn bá dé dúró sétí kòtò sọ́kàn yẹn lè balẹ̀ èyí lè dé bọ́ sínú kòtò ọlọ́ni ẹ ti wà létí kòtò náà ọlọ́run ní nìkankan wa a ní já sínú náà so látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ á gbìyànjú tọ́ta bá ti wà èèyàn máa bọ́ sínú náà ní ṣùgbọ́n ọlọ́run bá yọ àwọn haúsù àti kọ́síọ́jù kúrò nínú náà ọlọ́ni fankọ́dákùn ọlọ́ni àwọn ọlọ́run wá yọ yín kó bẹ́ẹ̀ ìjọba bá ní kí wọ́n parí ìjà láàrin ara wọn kí ọlọ́run bá ṣe fáwọn yẹn o ọyọ wọn kó nínú nǹkan tó lè gbé wọn wọnú náà ó nìyẹn náà. kàdálíkà yorùbá yìí nù lọ́hùn làkùn áyàtì làálàkùn tàdú. ọlọ́ni kàdálíkà yorùbá yìí nù lọ́hùn làkùn áyàtì bọ́lá wọn ní sàlàyé àwọn àmì rẹ̀ fún yín nìyẹn àmì ọlọ́run ló ń ṣàlàyé fún yín yẹn ọ̀rọ̀ ọlọ́run ló ń ṣàlàyé fún yín yẹn ẹ má ṣọ̀tá láàrin ara yín ẹ má pín yẹlẹyẹlẹ ẹ di ọ̀rọ̀ ọlọ́run mú ọlọ́run nítorí ẹ̀ láàlákùn ta àtàdùn kẹ́lẹ́ bá a mọ̀ náà náà. ولتكن منكم أمة يدعون إلى ọlọ́run ní ẹ jẹ́ wà nínú yín ummatun yad'una ìlàlẹ̀ kọ̀yìn. ẹ má sọ pé ẹ ṣe dá wà mọ́ tá a bá sọ pé àní ṣe wáàsí àní ṣe dá wà àní báwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run èèyàn ti di ẹni tó ṣe wípé <laughs> yóò jí àwọn ju ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run bá ti má pèjúwe wá àwọn kan wà ní ọkọ̀ ojú omi àwọn kan wà lókè àwọn kan wà nísàlẹ̀ àwọn tó wà nísàlẹ̀ wọ́n nídìí omi wọ́n wá ní pé omi yìí ẹnìkan jẹ́ àdá ẹjẹ́ àdá ìsàlẹ̀ ọkọ̀ ojú omi lu a lè máa rómi àwọn tó wà lókè sí ń gbọ́ wọn sọ pé wọn sọ pé wọn mọ̀ dàlú tí wọn bá dàlú ogun ẹni wọn jọ tẹ̀lé a níjọ jẹ́lé ayé yìí ọba jẹ̀bi a máa kọ̀ntú ara wa ṣàgbélẹ̀ náà ara ẹ̀ náà nìyẹn so látara bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ a máa títóbi ọlọ́run ọlọ́run ni pé ẹ̀jẹ̀ káwọn kan wà ní tí wọ́n máa ṣe dáwà ṣùgbọ́n dáwà ní ti nǹkan mẹ́ta alẹ́ ilmu káwọn aláìmọ̀kan ọmọ máa ṣe dáwà ọ̀gọ̀rọ̀ àwùjọ táwa yẹ aláìmọ̀kan ní ṣe dáwà ẹlẹ́ẹ̀kejì ni pé alẹ́ òṣèlú tí a bá jó ní mímọ́ ọ gbọ́dọ̀ ní method of dáwà so ọba ti ní method of dáwà o ò ní rí dáwà ṣe láéláé so dáwà ó ní method of dáwà ẹlòmíì wà dẹ́gbẹ́ ìwà nìkan lọ́mọ ìwà gidi lọ́mọ wù sí títí títí kọ́lá ò ní sọ nǹkan kan fún tí ó fi máa sọ pé nǹkan tó ń se òun náà fẹ́ máa ṣe so ìwà nìkan lọ́mọ wù so ò ní sọ̀rọ̀ gan-an so ọrọ rẹ action ni o ma speak down ọ̀rọ̀ tó ń ṣe so usulubu kéèyàn lọ kọ́ mẹ́tọ́dù dáwà kò sáyè fún wa lọ́sàlàyé mẹ́tọ́dù dáwà ẹlẹ́ẹ̀kẹta òun wípé ẹ bá fẹ́ ṣe dáwà wọ́n bu wọ́n bu wọ́n ala ala fi so tẹ́ fẹ́ ṣe ni gbọ́dọ̀ lára láti ṣe sùúrù lórí kan wà tí wọ́n máa ṣe yẹdiwuna ilal khayr ilal islam kí wọ́n máa bèbè lọ sínú islam náà. wa ya'muruna bil ma'ruf. kí wọ́n máa gba àwọn èèyàn láṣẹ kí wọ́n máa ṣe dáadáa. wa yanhauna 'anil munkar. nǹkan méjì ti dá wa kó sínú nìyẹn àwọn tó bá fẹ́ tẹ pé afẹ́ kí wọ́n máa dáadáa wà nínú ẹ̀sìn ká kírun ká gbààwẹ̀ ká ṣe dáadáa á pa àwọn ẹ̀ láṣẹ pẹ̀lú ẹ̀. àwọn akẹ́lọ́ ni amadé bẹ́ẹ̀ má ṣèṣì náà má mutí má jalè á láwọn èèyàn jìnnà kú bẹ́ẹ̀. wa ulaika humul muflihun. ọlọ́run ni àwọn tí bá ń ṣe tí ó jèrè ni wọ́n káwọn náà máa ṣe dáwà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ máa ṣe dáwà ọlọ́run ni màá rọ àṣẹ ń ẹ bá rí nǹkan tí kò dáa kó fi ọwọ́ rẹ̀ yí padà ẹ bá lágbára nìyẹn yóò fọwọ́ ẹ̀ yí padà wàá ń làm yẹ sẹ́tì family sàn tí ò bá ti lágbára kó lo ahọ́n ahọ́n làwọn ń lò yìí láti sọ ẹ̀ ọ́ sọ pé nìyẹn ẹ bá ní agbára rẹ ọba òde bẹ́ẹ̀ mọ̀ ọba òde bẹ́ẹ̀ kọ́ mọ̀ agbára rẹ ìjọba lè lo agbára lẹ́yìn lórí ẹ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ mọ́ ẹ gbọ́dọ̀ tó mutí bì mọ́ ẹ gbọ́dọ̀ sèyí mọ́ ìjọba lágbára bẹ́ẹ̀ tí ò bá wà lágbára fábì sáàyè ẹni tí ò bá wà lágbára fábì kọ́ níbi yìí ọkàn ara dáwà náà ni orí ẹnìkan ti wùwà burú o tún wá jókòó tí o tún fọwọ́ ra la ẹtún jọ ń dasọ ẹtún jọ ń ṣe gbogbo ẹtún jọ ń dùnnú ẹtún jọ ń jó ẹtún ń ṣe gbogbo ẹ ara o ṣe pẹ̀lú kọ́líbù nìyẹn so ara dá tó tó náà bá tó o bá jìnà sí ọmọ pé àìbá òun ṣe ìtọ́jú pé òun ò ṣẹ̀sìn ọlọ́run so onóyìí padà ó máa tọ́ṣì máa ń di ètè náà so ara dáwà táwa náà lè ṣe tá a bá lágbára rárá so ẹja ṣe dáwà ẹ ti ṣe dáwà gbogbo alájọ ń ṣe dáwà ọláyíká omúlẹmọfìlẹ àwọn tó ń ṣe dáwà àwọn ni wọn ó jèrè yàrá wàlá takunu kálàdínà tafarọ̀kù. ọlọ́ni ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tó ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn wo ló ti pín yẹ́lẹ́yẹ́lẹ́ nígbà náà àwọn tó pín yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn yẹ̀wúdí wọ́n ti ṣáájú wa lọ ìjọ tó ṣáájú lọ ní àwọn Yẹhudi wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ ẹ̀yin náà sẹ́ni wọ́n pín yẹ́lẹ́yẹ́lẹ́ ànábì ní ọ̀nà seventy one òní wọ́n ó pín sí i àwọn nàṣọ́rọ́ àwọn náà pín yẹ́lẹ́yẹ́lẹ́ so àwọn náà pín yẹ́lẹ́ ànábì ní ọ̀nà seventy two òní wọ́n ó pín sí i ọlọ́ni ẹ̀yẹ mẹ́wàá bá ń pín yẹ́lẹ́yẹ́lẹ́ àwọn mùsùlùmí náà ló láwọn ọ̀nà òpin sọ́nà seventy three ọwọ́ ẹ̀yọ̀kan péré ẹ má ta ma sakabi abdullahi ó ní gani ọjà ẹni yẹn ni o ti ọ la so ẹ má yàrá náà bá ń pín yẹlẹyẹlẹ ó ní ẹ má pín yẹlẹyẹlẹ gẹ́gẹ́ bí àwọn tó ti pín yẹlẹyẹlẹ. واختلفوا من بعد ما جاءهم البينات. ọlọ́ni àwọn tó ṣe pé ìtìláàfù ló kàn wọ́n tiwọn ẹlòmíì ìtìláàfù ló kàn bó láti máa pín yẹlẹyẹlẹ bó la fẹ́ manage ìkíni ẹ̀ kò ní wá ahẹ́ àbẹ̀pínyẹlẹ rẹ olóòtú mú tiẹ̀ wá ẹ má jà ṣe bẹ́ẹ̀ àwọn tó ń pínyẹlẹ ẹ lẹ́yìn ìgbà tí wọ́n ti màwí jáde tí ẹ bá ti láwí jáde lọ́dọ̀ tí ọ̀wá tẹ̀lé e, yóò ṣe àwọn àjọ náà wàhùláìkà لَهُمْ عَذَابٌ عَظِيمٌ. ọlọ́run gbogbo ẹni bá ti ń ṣiṣẹ́ lórí ìpín yẹlẹyẹlẹ tó bá dijọ́ gbéǹde alikiyama ìyà tó tóbi ní ọjẹ́ tó gbogbo sí bá ti ṣiṣẹ́ lórí ìpín yẹlẹyẹlẹ kódà kọ́ lẹ́sìn irú ẹ̀ṣẹ̀ tó gbé lọ́dọ̀ ọlọ́run yẹn tó tóbi so ìyà tó tóbi níbẹ̀ fún ó lè kọ́kọ́ wọ kó tó wà lìjẹ́ náà so láti ara bẹ́ẹ̀ ọlọ́run mọ̀sẹ̀ wàlẹ̀ ntí ọ̀wọ́ náà kó tó wà lìjẹ́ náà so ibi tí alẹ́ ṣe tẹ̀síìrì yẹn náà dé ní tẹ́ni ká ṣe dé náà nù so a sì ti sáré ṣe kó lè ba tètè clear dáadáa so ọlọ́run kó fún alágbọ̀yé ẹ̀ ní tí mo sọ ọkọ́rọ̀ jẹrẹ sẹ́nu wájú ọlọ́run owó tí máa ba iṣẹ́ jẹ́ ọlọ́mọdé kọ wọ inú iṣẹ́ mi èyí náà tẹ gbọ́ ọlọ́dẹ kẹ́ inú ọlọ́sìn wájú ọlọ́run owó tí máa ba iṣẹ́ jẹ́ ọlọ́mọdé ọdọ́dọ́ tẹ̀yìn náà ṣùgbọ́n ọlọ́kọ̀ ọlọ́mọdé àmì ìṣọ́lọ́lá ìlà ìlà àṣẹ